أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti àfá abdulghani al-maqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí lọ́sẹ̀ tó kọjá adúó lórí hadith abi sa'id al-khudri òǹkà ti tẹ̀mí bí 182 tó ń sọ̀rọ̀ lórí àwọn wo ni a ó yọ zakatul fitr fún a sàlàyé lórí ọ̀rọ̀ àdífi jumlatan ẹni pé lápapọ̀ ṣùgbọ́n ẹ̀fọ́wẹ́wẹ́ ó ní ọ̀rọ̀ rẹ̀ tó ní kúnná nu'tiha fi zamani sa'an fi zamani nabi sallallahu alaihi wasallam sa'an min ta'am a máa fún àwọn tí ó yẹ ká fún ní zaka ní àsìkò ànábì sallallahu alaihi wasallam sáàrí kan nínú oúnjẹ kálímà tó lọ bí at-ta'am oúnjẹ ó sì kó àwọn nǹkan lóríṣiríṣi jọ so ay yu'tu zakat al-fitri sa'an min at-ta'am wọ́n máa ń yọ zakat al-fitri sallallahu alaihi wasallam sáàrí kan nínú èyí ni oúnjẹ táwọn èèyàn ń jẹ nílùú oúnjẹ tí àwọn èèyàn ń jẹ yàtọ̀ sí ara wọn ohun tó ń jẹ ń bòmí ìbòmí wọn ò tiẹ̀ dámà but ohun tó ṣe pàtàkì ń bí ni ká mọ̀ pé oúnjẹ tí a gbà lérò ń bí ó ní oúnjẹ tí a lè kó pamọ́ oúnjẹ tó ṣe kó pamọ́ tí kìí bàjẹ́ àwọn oúnjẹ yẹn náà ni àwọn tán jẹ́ bí grains gẹ́gẹ́ bí rice èrè àgbàdo dáwà lóríṣiríṣi táwọn èèyàn ń jẹ ibn abdulbar ó ní walam yakhtalif man dhakara at-ta'ama fi hadha al-hadith annahu arada bihi al-hinta ó ní kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé ohun tí wọ́n gbà lérò níbi àdísì tán sọ pé at-ta'am oúnjẹ ó ní alhinto tí wọ́n pè ní wheat àwùsọ́ àmìn akọ́t àbísá ìkan nínú akọ́t akọ́t yìí náà oríṣi oúnjẹ kan ni òun náà ó ṣe kó pamọ́ torí pé bí wọ́n ti máa ń ṣe ó mú kọjẹ́ pé wọ́n lè kó pamọ́ torí pé aslu rẹ̀ láti bí ọmú màálù àbí ràkúnmí ni wọ́n wá asidulé tẹ̀ lẹ́yìn ìgbà tó bá fi ilẹ̀ tán wọ́n wá sa tí ó gbẹ sísá tí ó gbẹ yìí ìgbà bí wọ́n ń sa pẹ̀lú frozen pẹ̀lú tó tutù àbí oòrùn tó bá wá gbẹ tán ìgbà yẹn ó ti di oúnjẹ so anytime tó bá fẹ́ ṣe oúnjẹ wọ́n lè dá se àbí kún ó ṣe papọ̀ mọ́ oúnjẹ irú yẹn náà wọ́n máa ń wọ̀n gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí bẹ́ńsẹ̀ wọn oríṣi àwọn oúnjẹ àgbàdo nkankan nam ta ni àwọn tá fún ní oúnjẹ náà àwọn wo ni a yọ zakatu fitr yẹn fún apá kan nínú àwọn àfà wọ́n ní àwọn tá a máa yọ fún àwọn yẹn ni àwọn tí a yọ zaka fún níbi tí ọlọ́n ti ṣe innama sadaqatu lil fuqara wal masakin wal amilina alayha wal mu'allafati qulubuhum wa fi riqabi wal gharimina wa so níbi àwọn tí a yọ zaka fún ó ní a máa yọ zakatul fitri fún ṣùgbọ́n àwọn jùmúrùl ulama àwọn àfà láwọn tó pọ̀ wọ́n ní nọ́sù tó wá lórí zakatul fitri ó ní wọ́n dákọ masakin àwọn aláìní so ta bá sọ pé masakin lásán láì dárúkọ fakir àti fakir àti masakin wọ́n wọ́ra wọn torí nǹkan náà ni wọ́n tá a bá wá dákọ̀ àwọn méjèèjì papọ̀ ìgbà náà látàwọn a máa dá yẹn rí pé àwọn ilé báyìí ni wọ́n jẹ́ masakin àwọn báyìí ni wọ́n jẹ́ fakir ṣùgbọ́n tá a bá dákọ̀ fakir miskin náà wọ abẹ́ fakir bẹ́ẹ̀ náà tá a bá dákọ̀ miskin fakir náà wọ abẹ́ wọn so àwọn àran méjì yìí àwọn ni àwọn tí zakatul fitr tó tọ́ fún torí pé tá a bá ní a fún àwọn ìran mẹ́jẹ̀ẹ̀jọ al'amilina lórí zakatun fitiri kò tí ẹ̀ sí ẹlẹ́ẹ̀kejì ni pé almuallafatul qulubuhum kò tọ́ka fún torí pé hikma tí a fi ní ká yọ zaka ò tí ẹ̀ kò papọ̀ bẹ́ẹ̀ náà ni a lè fi zakatun fitiri ká fi bọ́ okùn ẹrú lẹ̀ lọ́rùn ẹnìkankan ẹn tó jẹ gbèsè zakatul fitiri lè tó san gbèsè rẹ̀ dépò bẹ́ẹ̀ ni fi sabilillah so léyìí tó jẹ́ pé àwọn ọ̀ràn tó kù àwọn náà ni almiskin àti faqir àwọn ni zakatul fitr ló tọ́ fún bákanáà anábi sallallahu alaihi wasallam ó sọ gẹ́gẹ́ bí ibn abbas tó ṣe wípé farada rasulullah sallallahu alaihi wasallam zakat alfitri tuhuratan lis-sa'im anabi sallam ó ṣe zakat alfitr ó ṣe lọ́ranyàn torí kó bá lè jẹ́ ìmára fún ẹni tó gbààwẹ̀ mina lawi wa rafath nínú àwọn ọ̀rọ̀ sọkúsọ tó sọ àti àwọn iṣẹ́ tí ò dá tó ṣe nínú àwẹ̀ tí kìí ba àwẹ̀ jẹ́ wa tu'matan lil masakin kó lè máa jẹ́ oúnjẹ fún àwọn aláìní so eléyìí ni tó wá lórí eh, zakatul fitr aláìní so àti miskin àti fakir àwọn ọ̀ràn méjèèjì ni wọ́n yọ wọ́n wọ abẹ́yẹn ṣùgbọ́n àwọn tó kù a ní bùkátà sí bákanáà wọ́n ní nínú ìṣesí ànábì sallallahu alaihi wasallam àti ìtọ́sọ́nà rẹ̀ àgbọ́rí pé anẹ́bísà àṣálà ń gba zakatul fitr jọ ó fún àwọn ìran yòókù yàtọ̀ sí àwọn aláìní so eléyìí ni ọ̀rọ̀ tí ó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ masala ẹlẹ́ẹ̀kẹrin ni pé talẹni tí zakatul fitr tó jẹ́ ọ̀ràn àyà lórí ẹ̀ ìdá ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tó jọmọ́ ni pé sétèyàn bá jẹ gbèsè zakatul fitr yẹn ó lè bọ́ lọ́rùn èèyàn àwọn àfáà ní àkọ́kọ́ ń bẹ̀ ni pé ọ̀ràn yẹn ní fún gbogbo mùsùlùmí pátá mùsùlùmí ẹ tó jẹ́ pé ọmọ ni kìí ṣẹrú bákanáà báàlìgì ni ó ti ó ó ó ti mature kìí ṣọmọdé léè tó sì jẹ́ pé ó ló ń jẹ tí ó jẹ òun àtàwọn tí ó yọ zakatul fitr fún in tó bá wá ṣẹ́kù tó bá tó sáà ìkan òun náà wà nínú àwọn tí wọ́n yọ zaka ṣùgbọ́n ẹni tí ò ní nǹkan kan tí ó jẹ dépò pé yọ ṣẹ́kù àbẹ́ni tó ní tí ó jẹ tí ó tó wọn àtàwọn tí ń bọ́ tí ò tí nǹkan kan tó kù mọ́ eléyẹn zakatul fitr ó ti bọ́ lọ́rùn rẹ̀ wọ́n ní ohun táwò náà ni al àti yasar ẹni pé èèyàn ní àtẹ̀ntí ò ní ẹni ó ní tó jẹ tó ṣẹ́kù ó ní zakatul fitr ń bẹ lọ́rùn rẹ̀ ọ̀ràn yẹn sì ni kó yọ fáwọn àti àwọn tí ń bọ́ ṣùgbọ́n tí ò ní àbí kò ti ẹ̀ ṣẹ́kù ní lọ́wọ́ tó ní zakatul fitr ó ti bọ́ lọ́rùn rẹ̀ kò dandan kó lọ jẹ gbèsè láti yọ zakatul fitr bákan náà àwọn kan ní èèyàn ní gbèsè lọ́rùn kò lè mú kó jẹ́ pé zakatul fitr máa bọ́ lọ́rùn ẹ̀ torí pé ẹlòmíì jẹ gbèsè lè tó sì jẹ́ pé tó ń ti bẹ́ẹ̀ náà ẹni ó ní ni ẹni tó jẹ gbèsè one million naira ń sìn tó sì ló ń jẹ lé torí pé one million naira ó kọjá oúnjẹ kìí ṣe ntá kìí sọ̀rọ̀ oúnjẹ lálẹ́ fi one million ṣe so ẹni ó lóúnjẹ là ń wí so ẹlòmíì wọ́n lè ní gbèsè lọ́rùn tó tó one million naira tó sì ló ń jẹ́ lé tí ó jẹ tí ó sẹ́kù so eléyìí èsè nu tálíkà so kò lè nítorí pé wọ́n jẹ mí mo jẹ gbèsè mi ò ní yọ zakatul fitr torí pé pàápàá jùlọ anẹ́bísà sẹ́là lọ́ràn èèyàn fún gbogbo mùsùlùmí kékeré àtàgbà so bó ni yóò sì wá bọ́ lọ́rùn rẹ̀ torí pọ́ jẹ gbèsè tó sì ló ń jẹ ńlé so ń tá máa wò ń tíyàn ní ní kápá tó nílé tí ó jẹ tó bá sẹ́kù yóò yọ zakatul fitr inú ẹ̀ torí pé anabi sallallahu alaihi wasallam nínú àdífì kan ó ní addu sa'an min qamhin aw sa'an min burrin an kulli ithnaini saghirin aw kabirin dhakarin aw untha hurrun aw mamluk gani aw faqir أما غنيكم فيزكيه الله وأما فقيركم فيرد, الله فيرد عليه أكثر مما يعطي يعني pé ẹyọ zakatul fitr nínú àwọn oúnjẹ tí wọ́n dárúkọ àti omi tí wọ́n dárúkọ fún gbogbo ọmọdé àtàgbà ẹrú àtọmọ ẹni ó ní àtẹntí ò ní torí pé eh, mo lóúnjẹ ọ́sẹ́kù kò mú ìní pé mi ṣe aláìní kò mú ìní pé mo ti kúrò lábẹ́ fàkír tó ń ti bẹ́ẹ̀ aláìní ni mi ṣùgbọ́n ní ipò mi ipò ẹn tó lè yọ zakatul fitr mọ́ wa so anẹ́bisa asálà ni ẹn tó nílọ tó jẹ́ gẹ̀níyù ni yíyọ rẹ̀ yọ jẹ́ àfọ̀mọ́ nínú àwọn àṣìṣe tó ṣe nù Ramadan tó gbà bákan ẹn tó jẹ́ fàkíl tó bá ilé yọ́ anẹ́bìsà àṣálà ní àlékún ní ọ̀jẹ́ fún ọlọ́run ṣe àlékún àlékún tó yọ nínú owó rẹ̀ tó ń ti bí ò ti nínà so eléyìí ni àlàyé lórí hadithi tí a kà ní ọ̀sẹ̀ tó kọjá and then ó dà pé o ní àdísì gbẹ̀yìn nínú báàbì ohun tí a fi sọ́kàn ni pé afá onítìrà yìí tíra tó ṣe o ní pé ahadithil ahkam ló kójọ hadith àwọn àdájọ́ so eléyìí ni ohun tó gbẹ̀yìn nínú ọ̀nà tààgbà ṣe tíra láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ o ní pé ká kó àwọn hadith tó jọ mọ́ ìdájọ́ nìkan ká kó jọ àdẹ́hun tó jọ ìdájọ́ o ní ibadat zaka àti eh, asọ́hùn pẹ̀lú àwọn nǹkan tó jẹ ìgbéyàwó àbí tó jẹ mọ́ ẹni àwọn àwọn kí ni wọ́n ń pè ẹni ó dẹ́ṣẹ̀ bí irú ó ṣe zìnà àbí ó ṣe kọ́fù àbọ́jalè àbí nǹkan báyẹn so àwọn eléyìí ni nǹkan tó jẹ mọ́ ìdájọ́ so wọ́n wá ní ètò wọ́n wá ń tò gẹ́gẹ́ bí bùkátà àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìmára lẹ́yìn ìmára ìrun ó ní àkọ́kọ́ tó jẹ́ bí òpó ẹ̀sìn islam lẹ́yìn tawhid so lẹ́yìn rẹ̀ ó ní zaka lẹ́yìn rẹ̀ ó ní asiyam so asiyam yìí gẹ́gẹ́ bó ṣe wá nù hadith buniya al-islam ala khamsi so ọ̀pọ̀ àwọn riwaya tó wá hajj lọ́gbẹ̀yìn nínú riwaya mi àwọn riwaya mi eh, sọ́un ológbẹ̀yìn ṣùgbọ́n ó rí pé asọ́un qabla alhajj torí pé asọ́un ó kó gbogbo àwọn èèyàn tó pọ̀jọ gbogbo mùsùlùmí àgbáyé ló kójọ ṣùgbọ́n hajj ń kọ́ ọ̀wẹ́ tó ní ni ẹlòmí títí tí ó fi kú kò sí tọ́kẹ pẹ̀lú ọ̀rọ̀ hajj so ìdí inú tó fi jẹ́ pé tó tí ó sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ lẹ́yìn zakatul fitr ó ní asiyam so ó ní kitabu siyam an abi hurairata radiyallahu anhu qala قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصم وفي لفظ عند البخاري لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم صومه فليصوم ذلك اليوم حديث ولا ودى أبو هريرة رضي الله عنه أني النبي صلى الله عليه وسلم أصبح لا تقدموا رمضان بصوم يوم أما سيواجو رمضان pẹ̀lú gbígba ààwẹ̀ bó tilẹ̀ jẹ́ pé mo fẹ́ kọ́sẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àbí mas'ala tí sheikh sharafuddin raji ta mú jáde ní láìpẹ́ mas'ala yẹn ó ní i mean ó ní dojúkọ torí pé ó yẹ káwọn mùsùlùmí ká mọ kí ni ẹ̀sìn wa pàápàá jùlọ ọ̀pọ̀ àwọn nǹkan ó ní èdè ìbílẹ̀ ló gbà mọ́ wa lọ tí kìí ṣe nú ẹ̀sìn Islam ìtọ́ mú wá lórí ààwẹ̀ kí ni túmọ̀ ààwẹ̀ ní Yorùbá láti kálímọ̀ wo náà ti yọ kí ni túmọ̀ ẹ̀ ká sọ pé Ramadan nítorí Ramadan Yorùbá ò ní Ramadan kí ni túmọ̀ ààwẹ̀ kálímọ̀ gan fúnra ẹ̀ kí ni túmọ̀ ẹ̀ bọ́yá ẹni tó gbọ́ Yorùbá dáadáa ó lè sọ ìtumọ̀ rẹ̀ fún wa lónìí yóò bá ń lò ìfẹ́ bí pẹ́rẹ́ ní òǹgbẹ́ náà ìsìn ara ẹni ó dà pé sọ́m lẹ́ ń túmọ̀ ẹ̀ túmọ̀ àwẹ̀ ẹ̀ ń túmọ̀ asọ́wọ̀ ẹ̀ túmọ̀ kálímà Yorùbá àwẹ̀ náà wọ́n fọ́ọ̀mù ẹ̀ ni but ó níbi tán ti fọ́ọ̀mù ẹ̀ sẹ́nu now exactly ẹ ṣeun jazakumullahu khair so intervan sọ ni pé aslan lásìkò ìgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí kọ́ wa lẹ́sìn ni pé ní tí wọ́n bìlífì pé ní ọba wẹ̀ ní ọ̀sán Ramadan àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ so ẹni tí ń gbà àwẹ̀ kò ní wẹ̀ so láti bẹ̀ náà ti mú àìwẹ̀ àìwẹ̀ yẹn so tí wọ́n tó bá ń sọ fún àwọn Yorùbá àwọn mùsùlùmí tí ń gbà wọ́n á sọ pé ẹ kú àìwẹ̀ so wọ́n ní tó bá wà certain ìpè actually láti bí ìlò ti wá ó yẹ káwà ká restrain ara wa láti máa lò torí pé kò túmọ̀ ohun tí a ń ṣe gangan ní ìbádà bet tó bá ti pé gbogbo àwa tá ń jọ ń sọ̀rọ̀ àmọ́ tá a bá ní asọ́ùn àmọ́ àbí kọ́tẹ̀ wà wo kálímà ní mí tó túmọ̀ rẹ̀ ó ní gẹ́gẹ́ bí ìsẹ́nu so wọ́n ní ló dáa jù kí a máa mú ká máa lo kẹ́lìmà àwẹ̀ lọ torí pé àti bí àìwẹ̀ ni wọ́n ti mú wá Allahu a'lam tó ń ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ti eh, lílíẹ́nsì tá a máa ń ṣe ní náà ní sin tí mo fẹ́ sọ ni pé in tó ṣe pàtàkì ni pé tá a bá ti dárúkọ ààwẹ̀ amakíni tí a so eléyìí ni ó mú kó jẹ́ pé a máa lo kíní ẹ̀ lọ́kùn ní parẹ́ ohun tí wọ́n fi sọ wá náà ni ó látúmọ̀ máa jẹ́ so tí ẹnìkan bá sọ yín lóókọ tó kọ tán sì sọ yín yẹn ò dáa kí ni tẹ́ máa ṣe ẹ change ọkọ náà but I I àìní fara I àìní you know láti láti àwọn wàhálà tí ó wáyé lẹ́yìn ìgbà tá a bá fẹ́ change ẹ̀yàn àní ní sùúrù láti endure rẹ̀ ká fi change ẹ̀ àní kásàmà lò lọ so gbogbo orú àwọn nǹkan bá ìtìṣáàfù pé god in to mean àtàwọn nǹkan míì nínú àwọn kẹ́límàtà ń lò tí ó ṣe ti islam tó jẹ́ pé mini rẹ̀ gangan aburú ni so kò ní kò kò gbá pé káwa ká continue àti máa lò but almuhim ìsẹ́nu so anibsa asalam ó ní ẹ má ṣe síwájú Ramadan pẹ̀lú ìsẹ́nu táǹpé láwẹ̀ láti ọjọ́ kan sí méjì ẹni pé síwájú Ramadan kẹsẹ́nu ní ọjọ́ kan àbí ọjọ́ méjì torí pé kò sí ìdáyàtọ̀ láàrin ètẹ́ ẹgbà tí ń ṣe náfílà àti ètẹ́ ẹgbà ní ìsìn tí ń ṣe farilla illa rajul àyàfi ènìyàn kana yasumu sawman falyasum tó yẹ pé ó máa ń sẹ́nu lásìkò kan tó jẹ́ nù wa rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó ń sẹ́nu ní Monday àti Thursday àbí ẹn tó ń gba ayyamu tashrik àbí ẹn tó ń gba àwẹ̀ míì tó wá jẹ́ pé ó sí ọjọ́ tí ń gbà gẹ́gẹ́ bí eh, ẹn tí ń gba eh, ifnain walhamis ó wá jẹ́ ìjọ alhamis yẹn ọ̀la ni à ń rọ kan pé àwẹ̀ ó wá gba eh, ifnain walhamis rẹ̀ lónìí wọ́n ní kò sí ọ̀nà kó gbà ṣùgbọ́n ẹni tí kìí ṣe nú wa rẹ̀ kọ́ wá dá ìjọ náà yẹn rí láti gba àwẹ̀ síwájú Ramadan kò gbọ́dọ̀ gbá àbí ìjọ́ méjì síwájú ẹ̀ lọ́fùmí nínú lọ́dọ̀ Buhari la yataqaddamanna ahadukum ramadana bi sawmi yawmin aw yawmayn ìtumọ̀ kanáà ni illa an yakuna rajulun kana yasumu sawmahu falyasum dhalika al-yawm so àwọn masáìl ìtumọ̀ rẹ̀ lédè lárúbáwá ó ní pé al-imsak ìkóraró àbí ìsé ẹnu gẹ́gẹ́ bí a ti pè ó ní bet ní ọ̀dọ̀ ní sharia ó ní imsaku maksus min shaksin maksus an shay'in maksus fi zamanin maksus bi qasdin at-ta'abbudi lillah ó ní pé sísẹ́nu kúrò níbi àwọn nǹkan pàtó tá a dá yẹn rí láti ọ̀dọ̀ ẹnìkan pàtó tá a dóòn náà yẹn rí kúrò níbi àwọn nǹkan kan pàtó tá a dóòn náà yẹn rí fún àsìkò kan pàtó gbogbo ẹ̀ pátá torí ìjọsìn fún ọlọ́run torí pé èèyàn lè má jẹun látàárọ̀ dalẹ́ omi ní pé ń gbààwẹ̀ so torí pé kìí ṣe pẹ̀lú àníyàwẹ̀ ló fi gbàá so eléyìí ni Ramadan àbí as-sawm as-sawm yìí ọ̀ràn èèyàn lọ jẹ́ wọ́n sọ di farilla ó wá fún mùsùlùmí ní farilla ní ọdún kejì lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam òun sì ni òpó ẹ̀sìn Islam ẹlẹ́ẹ̀kẹrin àbí ẹlẹ́ẹ̀karùn gẹ́gẹ́ bó ti wá nù hadithi buniya islam ala khamsin bet orí ọ̀rọ̀ siyam àwọn mùláhàdà kan wà ó rí pé àwa mùsùlùmí a fún ní àṣẹ ní pàtàkì a sì fún ní ìwọ̀ rẹ̀ torí pé òun náà ni ṣùgbọ́n nígbà míì àwọn nǹkan tí a máa ń ṣe ó wà nù wà nípa ẹ̀sìn ó ní pé àwọn nǹkan tó ẹ pé ó ṣe pàtàkì ju pàtàkì míì lọ nǹkan báyìí ṣe pàtàkì pàtàkì kan tún wà tó tún ju eléhùn lọ kí ni pàtàkì tó ju ààwẹ̀ lọ náà síwájú òun gan fún rẹ̀ ó ní ìmọ̀ ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo ọ̀pọ̀ wa la fail níbi ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ṣoṣo. léè tó sì jẹ́ pé ó wà nú wa ó wà nú ìwà wa ní gbogbo ojoojúmọ́ ẹlòmíì kó tó di jáde ńlé ó ní tí ó pè yàtọ̀ sọ́lọ̀ torí pé ń wá eh, àrísìkí bí ó sì ṣe pé jáde náà nù ń wọ padà lé tó bá rí àrísìkí yùn ẹni tí ó fògo fún kì tún sọ́lọ́ ọba rẹ̀ má torí tó pè náà ni ó fi ògo fún in tó ń pè yẹn ó lè má jẹ́ pé ehm, èrè ni ó sì lè má jẹ́ pé bóyá nǹkan kan ní pàtó ó lè jẹ́ pé àdíọ́kàn rẹ̀ ni lásán ó sì ti sọ àdíọ́kàn náà ó ti sọ dọ́lọ́n ẹlòmíì tí kò bá ti tẹ̀lé tí àáfàá rẹ̀ kan tó fún un kódà bó lòdì tí tọ́lọ́run ọba kò sí tọ́kàn yọ tẹ̀lé náà ni so eléyìí ó láti síwájú àṣẹ ní pàtàkì tí ààwẹ̀ bá dé subhanallah gbogbo èèyàn ni wọ́n mọ̀ pé mùsùlùmí ń bẹ́lù ṣùgbọ́n táàwẹ̀ bá ti lọ àìbí ìgbà tí ò sí mùsùlùmí má bákan náà ọ̀rọ̀ ìrun tẹ́ mẹ́nubà pàtàkì rẹ̀ ó ní pé ó ní àkọ́kọ́ tí a kọ́kọ́ ṣe lọ́ràn èèyàn lé wa lórí kásì tó ṣe lọ́ràn èèyàn ọ̀hún gan fún rẹ̀ ṣíṣe pàtàkì rẹ̀ anábì sallallahu wọ́n mú lọ bá ọlọ́run ní sámà méje ni and then ó ní nǹkan tó yẹ pé tẹ́ ẹ báyìí lè fílẹ̀ pẹ̀rẹ́ báyìí èèyàn ti kú mùsùlùmí ṣùgbọ́n èèyàn wà tó yẹ pé mùsùlùmí ni síwájú láti ìgbà Ramadan tó ti kọjá tí Ramadan míì tí ó fi dé kò ní kírun mọ́ tí ó bá sì kírun ọ̀hún lẹ́yìn àsùbá tó bá kí ń lé ìyókù lálẹ́ ní ọ̀wà kí papọ̀ yóò sì máa dorí forí kolẹ̀ ní bígbà tí adìẹ bá ń jẹ àgbàdo léè tó túmọ̀ sí pé kò kírun torí pé irú rẹ̀ lẹ́nìkan kí níwájú ànábì sallallahu alaihi wasallam tó wá kí ànábì sàásánlá ipé salamu alaikum ànábì sàásánlá ń dá lóǹtà ó ní padà lọ kírun torí pò kírun bọ́yá àrùn ti ẹ̀gan tá a bá rí lónìí ìrun àwọn àfáà ńlá ni <laughs> kìí ṣe ìrun àwọn ẹlòmíì nígbà náà tẹbárẹ́ lómíì tí ń kírun subhanallah kódà nígbà àwẹ̀ ọ̀hún ń tọ́kàn yàtọ̀ sí ni pé yọ́ ma kírun gbà so eléyìí ni àkíyèsí tí a fẹ́ ṣe fún wa káà náà ká máa ṣe fún àwọn ọmọ àwọn ọmọ ìyá wa pé irun kíkí ìsì kìí sàsìkò àwẹ̀ nìkan làákì gbogbo àsìkò pátá ló pin ìgbà tó bá ti bàlágà gbogbo ètò ọba fílẹ̀ ọlọ́run ọmọ kọ sílẹ̀ yóò sì fi ìyá rẹ̀ jẹ ẹni tó fílẹ̀ ọlọ́run kó sọ wa mẹ́ now hikma kí ni ọgbọ́n àti òye tí ń bẹ níbi ààwẹ̀ gbígbà ó ní pé ọlọ́run bá sọ pé tahqiqu taqwa torí kéèyàn ó bá lè jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọlọ́run ni kútìbà alaykum siyam kama kútìbà ala alladhina min qablikum la'allakum tattaqun a ṣe ìrun a ṣe àwẹ̀ gbígbà lọ́ràn àyàn fún yín gẹ́gẹ́ bí a ṣiṣẹ́ lọ́ràn àyàn fún àwọn kan tí wọ́n rí kọjá yín torí kẹ́ẹ̀ lè jẹ́ olùpáyọ̀ ọlọ́run àwọn àfáà ní ohun tí a kọ́kọ́ ṣe lọ́rùn àyàn síwájú Ramadan ó ní ààwẹ̀ Ashura gẹ́gẹ́ bó ti wá lọ́dọ̀ Aisha radiyallahu anha qalat kanat Quraishun tasumu Ashura fil jahiliya àwọn Quraish wọ́n máa gbààwẹ̀ Ashura ní àsìkò jahiliya gan fún rẹ̀ torí pé ọjọ́ Ashura yẹn gangan náà máa ń da sóbo so kaaba lọ́jọ́ náà wọ́n gba àwẹ̀ wọ́n sì mú ní pàtàkì yẹn wa kana rasulullahi sallallahu alaihi wasallam yasumu anabisa sallan náà máa gba àwẹ̀ náà falamma hajara ila al-madina nígbàtí anabisa sallan ṣe hijira lọ sí madina sọ́mọ̀hú wa amọ̀rọ̀ bí síyàmì fúrìdọ̀ shahru ramadan nígbàtí wọ́n ṣe ààwẹ̀ Ramadan ní ọ̀ranyàn Ànábì sàásánlẹ̀ ni man sha'a samahu wa man sha'a taraka ẹni ó bá wù kó gba aṣúra ẹni ó bá wù kó fi aṣúra sílẹ̀ torí ọ̀ranyàn míì ó ti dípò eléyìí nínú riwaya mi oníkánà rasulullah sallallahu alaihi wasallam ya'muru bisiyami qabla an yufrada Ramadan anẹ́bìsà àṣẹ́làm a máa pàṣẹ kí wọ́n gba aṣúra síwájú kí wọ́n tó sọ ramadan di ọ̀ràn èèyàn falamma furida ramadan nígbàtí wọ́n wá sọ ramadan di ọ̀ràn èèyàn tán kana man sha'a sama yawma ashura wa man sha'a fatar aftara ẹni ó wù yóò gbàwẹ̀ lóòjọ́ aṣúra yẹn ẹni tí ó wù á jẹun kò ní gbàwẹ̀ so eléyìí ó wà nù ṣíṣe ọ̀ràn yẹn pẹ̀lú atadarruj ẹni pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fífi ọtí sílẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ ta ni ẹni tí ààwẹ̀ jẹ́ ọ̀ràn yẹn lórí ẹ̀ àwọn àfáàní ààwẹ̀ jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí tó ti bàlágà tó sì ní ọpọlọ lórí tí kìí ṣe ẹni ó yín rí tó sì ní agbára láti gbà náà tó sì jẹ́ pé ẹni tí ń gbèlú ni tó sì tó má kúrò nínú àwọn nǹkan tó lè má lè jẹ́ ó lè gbà àwẹ̀ gẹ́gẹ́ bí àìní àlàáfíà so ọ̀rọ̀ anẹ́bìsà sálàm tó ní la ramadan kẹ́límà igan fúnra rẹ̀ aṣlù rẹ̀ la ramadan so láti mú pípé rẹ̀ kó rọrùn wọ́n yọ táà kúrò táà ẹlẹ́ẹ̀kejì wọn yọ kúrò ó wá di la taqaddamu irú àpèjúwe bá wà nù al-Qur'an ọlọ́ni wàlá tayammamul khabitha àndẹ́ kálímà yẹn gan fúnra wàlá tatayammamul khabitha gẹ́gẹ́ bó ti wá nìyẹn mas'ala ẹlẹ́ẹ̀kejì ń bí ni pé àwọn kan wà tí wọ́n ní Ramadan a gbọ́dọ̀ pé Ramadan lásán àyàfi ká sọ wípé ṣáàrù Ramadan ẹ̀rí wọn in tí wọ́n fi sẹ̀rí hadithi ni tó yẹ pé mọ̀ọ́dúnrì ni ẹni pé àwọn hadithi tó máa ń parọ́ àwọn hadithi rọ́wà ó ní reason tó fi ń parọ́ náà ṣùgbọ́n yìí ilé kéwù kan ní tá a bá látú nísìn eh, a fi tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ a fi sílẹ̀ bet àwọn kan wà tán parọ́ mọ́ anabi sallallahu alayhi wa sallam àwọn èèyàn parọ́ mọ́ lọ́nkà tó wá pé anabi sallallahu alayhi wa sallam ẹ̀rọ àfáà lónìí tí ó gbégbá wáàsí jáde tí ó sọ pé ànábì wí ànábì tó ló wí ní tí ó sọ pé ọlọ́run àmì tí ó sọ pé ọlọ́run sọ in tó ní ọlọ́run sọyún orin ni o ṣíìr ni orin poetry ó lè jẹ́ pé poetry gan fúnra rẹ̀ àsìkò jahiliya náà kọ́ kìí sàsìkò Islam yóò sì fi sẹ̀rí pé ọlọ́run sọ bẹ́ẹ̀ ni ó sì máa sọ torí pé ọlọ́run sọ létí àwọn èèyàn ó ṣe pàtàkì tẹ́ ẹ bá lọ́lọ́run wí ó dùn létí àwọn èèyàn máa ń fẹ́ gbọ́ wọ́n sì mú ní pàtàkì so kọ́rọ̀ rẹ̀ ó lè nípa yóò lọ́lọ́run lọ́sọ́ tó bá yẹ pé àsìkò táwọn èèyàn ń kọ ìmọ̀lẹ̀ ni àwọn tí ń gbọ́ kí ni wọ́n kọ wọ́n lọ́lọ́run sọ bẹ́ẹ̀ ni ọlọ́run ò sì sọ ọ̀tọ̀lẹ́ni tó wí ẹni tó wí omi gan ọmọ tí ń jẹ́ la ilaha illallah muhammadu rasulullah ó lè jẹ́ pé hikma lásán torí pé síwájú islam ó ní àwọn òye àtọgbọ́n ló ti wà táwọn èèyàn sì ń bára wọn lò pẹ̀lú ọ̀rọ̀ òye àtọgbọ́n léè tó jẹ́ pé o ni wọ́n fi ń ṣẹ̀rí láàrin ara wọn o ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn lẹ́kọ̀ọ́ o ni wọ́n fi ń ṣe tẹ́bíyà fún wọn so irú àwọn ọ̀rọ̀ báyẹn ń wà lónìí níta lẹ́nu àwọn àfà tí wọ́n sọ pé ọlọ́run ló àbánàbí ló so ó ṣe pàtàkì lájẹ́ pé kí a máa kí ni tá a máa lò kò sí ń tọ́ sọ ànẹ́bísà àsálọ̀ ò sọ pé Ramadan ó wà ní orúkọ ọlọ́run torí pé àdífì náà ní la Ramadan ẹ má sọ pé Ramadan fa inna Ramadan ismun min asma'illah torí pé Ramadan yẹn ó kọ nínú ọkọ̀ ọlọ́run ọba ni walakin kúlù ṣùgbọ́n tẹ́ bá máa sọ ẹ pé ṣáàrù Ramadan oṣù Ramadan so òsín tó jọ hadithi hadithi ọ̀rọ̀ ni ó ní àwọn ọ̀nà táwọn afáàfin máa ń mà torí pé àwa gan láwùjọ wa lónìí kìí ṣe gbogbo ẹni ó sọ̀rọ̀ la lè gbàgbọ́ ẹni tá a mọ̀ ló pùrọ̀ tó bá sọ̀rọ̀ kalẹ̀ kí láàpè ẹ mọ́mọ̀ gbọ́rọ̀ rẹ̀ gbọ́ òpùrọ́ mọ̀ ni so ó ti fi hàn pé kódà nígbà míì òpùrọ́ a máa a máa sòdodo ṣùgbọ́n irọ́ tí ń pa ò lè jẹ́ ká gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ ká tó wá wípé n tá fi ṣẹ̀sìn now uh, mas'ala ni pé ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi sọ pé wala taqaddamu Ramadan ní ọ̀dọ̀ àwọn àfà amúrù ni àṣẹ ni àṣẹ ohun tó sì ń sàǹfààní fún ni pé wájib ni bẹ̀t ṣùgbọ́n níbí kìí ṣe wájib kàràhíyà ni ohun tá a kọ̀ léè tó jẹ́ pé kí ni tó mú kúrò níbi ojú wájib ó ní pé ọ̀rọ̀ anẹ́bìsà sálàm tó sọ pé man sọ́ọ̀mà yawma alladhi ọ̀rọ̀ ammar ó ní man sọ́ọ̀mà yawma alladhi yashukku fihi nnas faqad asa Abal Qasim ẹnikẹ́ni tí ó bá gbáàwẹ̀ ní ọjọ́ táwọn èèyàn tí wọ́n ń ṣe iyèméjì pé ọjọ́ àwẹ̀ ni àbí ọjọ́ àwẹ̀ kọ́ ó ti ó ti ṣe Abal Qasim ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam pàápàá jùlọ so òun lè so. fi I kpe naa yuuyen k'i say haram naa yiwulikarahi ya ni Wọn i hikmatọ wọn bɛ i kpe ka m gbaa wuuyen i yi ọjọ taa baa nsé ab'i ka gbaa wuuyen meeji si wájú rọmọdọn ab'ye ọ̀kán a n'i pe ka fisa a daa yaarị ị n'i naafila ị n'i ọrụ anya. ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ni pé ká má fi àyè lẹ̀ fáwọn tí wọ́n máa ń ṣe gbòlú àwọn aláṣejù àwọn aláṣebó torí pé àwọn kan wà tó yẹ pé inú ẹ̀sìn náà ti máa ń ṣàṣejù tiwọn so àṣejù yẹn tó máa ń ọ̀pọ̀ ọgbà yín tí máa mú wá rìyá ni rìyá ni máa má ṣejù wá and then gbẹ̀yìn ò bá tiẹ̀ ní tẹ́lẹ̀ tó bá yẹ lè ṣàṣejù rìyá ọ̀wọ́nú iṣẹ́ rẹ̀ ó lè wọ wọ̀ tún ó sì pé ah kọmọ tó ṣe bí mo ti ṣe yọba di pé rìyá bẹ̀rẹ̀ sí wọnú ọkàn rẹ̀ òun náà ò lè ṣe kún lè sọ pé òun mú tuntun wá anẹ́bísà sálẹ̀m sọ pé yá ayúwà nàásù ìyákùn wọlùkòlù ẹ̀yin èèyàn ẹ sọ́ra nípa àṣejù fa inna dìínà fi dìín àṣejù nínú ẹ̀sìn fa inna ma ahlaka man kana qablakum fi dìín in ti o kó àwọn síwátán síwájú yún sínú àlákà o ń làṣejù nú ẹ̀sìn ẹ́ra àwọn àṣejù tí a ń ṣe lónìí ní àpèjúwe àṣejù tesbih tesbih káti ẹ̀sọ́ wípé ó tọ̀nà lákọ̀ọ́kọ́ rẹ̀ kí ni algard kí ni um, aims and objective uh, kíní yẹn ó ní òǹkà tasbih lẹ́yìn ìrun torí pé tá a bá wo bí wọ́n ṣe ń tò 33 33 33 torí pé àníbsà àsálà yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá kírun tán kó ní subhanallah 33 alhamdulillah 33 la ilaha illallah 33 eléyìí ni ẹ̀mṣẹ̀ ókè lónìí kí ló dà ó ti di àsíá that is flag ìgbà míì ọrọ̀ ẹlòmíì ni ń gbé ìgbà míì ọwọ́ ẹlòmíì ní ń gbé ìgbà míì gan fún rẹ̀ ẹlòmíì ò ní lára ju bùkátà rẹ̀ lọ torí pé tẹ̀síbá ẹyọ kan ó tó fẹ́ nìkan ẹ tó ní mẹ́fà kọ́ abẹ́ <laughs> tó wé ríráwà ní ẹ̀rí pàṣẹjù ti wọ́ and then ohun tí àṣejù máa ń wọ̀ náà ni gbogbo tí ọba ti ní base gbogbo tí ó ti ní base àṣejù ọwọ̀ kò ní òṣùnwọ̀n so àwọn èèyàn máa ṣe gẹ́gẹ́ bó ti wù wọ́n ni torí pé kò ní òṣùnwọ̀n gbogbo tó bá ọ̀dà kéèyàn kírun ní rákà márùn zuhur torí pé torí pé nífẹ̀ẹ́ ọlọ́run káwọ ẹni tí ó tò lẹ́yìn rẹ̀ sẹ́nì kò tò lẹ́yìn ẹ̀ kò sẹ́ni ìrun lọ́dọ̀ àwọn mùsùlùmí o èyí tán kí lọ́sàn rákà mẹ́rin náà máa ń kí ẹn tí ó bá wá kí tiẹ̀ ní rákà méjì àbí yóò kí márùn mẹ́fà káwọ ẹn tí ó tó lẹ́yìn rẹ̀ ìdí ni pé òun ní ó sùn wọn tiẹ̀ bẹ̀tẹ̀ etí ò bá ti ń dó sùn wọn àwọn èèyàn ṣàṣejù nú ẹ̀ so anẹ́bísà sálẹ̀ ni ẹ sọ́ra nípa àṣejù nú ẹ̀sìn torí pé ó ní nǹkan àkọ́kọ́ tọkọ́kọ́ kó ìparun bá àwọn tí wọ́n síwájú yín wọ́n ń ṣe àṣejù nú ẹ̀sìn náà ṣùgbọ́n ká dá ìbáàdà kan yàtọ̀ sí kan níbi náfílà àbí farilla kìí ṣe nípa ààwẹ̀ nìkan kódà níbi ìrun ó wá nu sahihu muslim wípé arákùnrin kan tó ń pè ní asai ibn uqtit namira ó kírun pẹ̀lú muawiya ìrun jimá so nígbàtí imam ṣe sálámà tán immediately ló bá dìde yóò yan náfílà ń bọ̀ wá yan náfílà ń tán Muawiya ó bá sọ̀rọ̀ ńgbà náà ó ní kún ọlọ pè wá ńgbà wọn pèdé ó ní la ta'ud lima fa'alt má ṣe ń tó tún ṣe ń tó ṣe mọ́ tó ṣe mọ́ idha sallaita al bá kírun jímà tán فلا تصلها بصلاة حتى تتكلم أو تخرج ما بقى مرون مي àfi tó bá sọ̀rọ̀ àbí kó jáde nínú mọ́sálásí kó tún padà wọlé ó ní fa inna rasulallahi sallallahu alaihi wasallam torí anabi sallam amarana bi dhalik ó pa wá láṣẹ bẹ́ẹ̀ ó ní la tusall la tusalli salatu hatta natakallama ó ní a gbọ́dọ̀ pa ìrun pọ̀ ìrun kan tá a ti kí tí èkejì é ṣe ara rẹ̀ ká wá papọ̀ mọ́ra wọn ká má ní kọ́ má ní fásil àyàfi kọ́ yẹ pé a sọ̀rọ̀ láàrin ìrun méjèèjì àbí ká jáde kó nu mọ́sálásí ká tó wá padà wọlé so bákan náà eléyìí ṣẹlẹ̀ níwájú anabi sallallahu alayhi wa sallam arákùnrin kan tán pè ní abu ramtha ó kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ìrun tó yẹ pé abubakar umar àti àwọn yòókù wọ́n wà nù wọn wọ́n wà ń sáwú wájú ó ní abubakar àti umar radiyallahu anhuma wọ́n máa ń dúró lágbọn ọ̀tún anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ẹ̀ so bí wọ́n sì ti kírun tán arákùnrin kan tó náà bárun tó pé ló wá dìde yọ yànnáfìlà Sayyidina Umar wá dìde wọ́n falápá wọ́n ní jókòó anẹ́bísà sálánsì wà ń jókòó ó ní ó sọ pé ńgbà tó gbẹjọ́ kàtán ó ní lam yahlik ahlul kitab àwọn ahlul kitab wọn ò jẹ́ pé wọ́n halaka àyàfi ìgbà tó yẹ pé lam yakun bayna salawatihim faslun wọn kì í fi irun irun kan àti irun ẹlẹ́ẹ̀kejì kún ọ́ dayàtọ̀ síra wọn ẹlòmí ò ní ma kí ni irun èwo lẹ́ẹ̀kí irun èwo ni títún kí ń sìn ó ní ni ànábì sallallahu alaihi wasallam bá sọ pé asaballahu bika yabna umar ipe òsè ń tọ́tọ́ ìwọ ọmọ umar léè tó fi hàn pé sunna ànábì ni sallallahu alaihi wasallam nígbà míì náfìlà kan wà tá a máa ń yàn lóòótọ́ jimá náfìlà méjì lẹ́yìn jimá hadith yẹn anabisa asalan kì í yan masilasi o lẹ́yìn ìgbà ọba wọlé láti masilasi ìgbà ọba wọnú ilé ẹ̀ ìgbà náà ni ó yan náfìlà náà so wọ́n gbà wá nígbàtí wọ́n ń kọ́ àwọn èèyàn ní pé náfìlà méjì kan wà bí mẹ́rin tá a lè yàn lẹ́yìn jímà àwọn ẹlòmíì ó lè jẹ́ pé bóyá láti ṣọ́ọ̀bù rẹ̀ ló ti wá mọ́sálásí ó lè jẹ́ pé ń bí iṣẹ́ rẹ̀ ló ti wá mọ́sálásí ó sì fẹ́ yan náfílà yùn ẹlòmí bí imam bá ti ń sálámà tán ni ó bá dìde yóò máa yan náfílà náà kì í ṣe kò tọ́ súnà at all ó yẹ kó yẹ pé ó ní fásì lẹ́yìn ìgbà tó bá ti yan tó ṣe àwọn àdìkáàrù rẹ̀ tán àwọn tẹ́ ẹjọ́ fẹ́ kíra láwọn tẹ́ ti ríra pẹ́ tẹ́ sì kóra yín dímà ṣe sálámà sí wọn torí pé ní padà lé bọ́ sí ẹ̀gbẹ́ kan yanáfílà rẹ nìkan ní mú ọ sí torí pé ẹnìkan ọ̀sọ́ pé o gbọ́dọ̀ kírun lẹ́yìn jimá ṣùgbọ́n o ti fi òpin yà sí ọ̀ọ̀yẹ́lẹ̀ kan náà lẹ́yìn bá wọn kírun jimá tán mo rò pé so eléyìí ó mú ti ààwẹ̀ wá torí pé ká lè dá ààwẹ̀ yẹn rí kí ni ààwẹ̀ náfílà ni àbí ààwẹ̀ Ramadan la nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ń ṣe tó jọmọ́ ilé wọ́n a máa gba àwẹ̀ síwájú Ramadan torí pé wọ́n fẹ́ dáyàtọ̀ sáwọn kan gẹ́gẹ́ bí àwọn Shia bí wọ́n ṣe máa ń ṣe torí pé wọ́n fẹ́ dá wọn ara wọn yàtọ̀ sáwọn àwọn mùsùlùmí yòókù so wọ́n wà síwájú Ramadan bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn kan sì wà tó fi jẹ́ pé ìfẹ́ inú lásán ti wọn àbáwọn kan òǹkà olódà wọn láàmú ju súnà nẹ́bí sallallahu alaihi wasallam lọ torí pé ààwẹ̀ tí wọ́n di dandandandan láàkú pọ́gbọ̀n tí ọba kọ́gbọ̀n wọn ò gbádùn pẹ́ẹ̀pẹ́ so ààwẹ̀ láti pọ́gbọ̀n dandan lá nǹkan tó máa ń fanu nígbà míì ẹlòmíì yóò gbààwẹ̀ ní òòjọ́ ìdì gangan táwọn èèyàn dunnú ẹlòmíì síwájú Ramadan ni ó ti bẹ̀rẹ̀ tiẹ̀ torí pé ohun tó dá láàmú ni pé kí àwẹ̀ tiẹ̀ náà kó gbé ọgbọ̀n bákan náà àdífì yìí ó fi àfihàn ọlá fún ẹni tí ń sọ àwọn irú ìbádà náfílà báyìí torí pé agbà fáwọn ohun tá a kọ̀ fáwọn ẹlòmíì agbà fáwọn pé tó bá ní nǹkan kan tí máa ń ṣe tó sì ti di ìwà rẹ̀ léè tó jẹ́ mọ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam kó ṣe kò ṣe aburú nù ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń gba al-ithnain àti al-khamis àbí ẹni tó ń gba thalatha ayyam ààwẹ̀ ìjọ́ mẹ́ta nínú oṣù so ìdínú tí anabi sallallahu alaihi wasallam sọ pé illa rajulun kana yasumu sawman falyasum àyàfi arákùnrin tó ní ààwẹ̀ kan tí máa gbà kó gba ààwẹ̀ náà kò sí aburú nú ẹ̀ ah Allahu musta'an àfá alásìkò sí àsìkò yìí sí òsúnmọ́ pọ̀jù ìgbà míì ẹ ní 740 ní ẹ̀sì tó fi ẹ̀tọ́ ti dínkù sí àsìkò ti dínkù ni tọ́ ala kulli hal lórí àdífì ni a ti dúró gẹ́gẹ́ bí àwọn àfá alásìkò ti fi hàn wá so èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládẹ̀ èyí tá a ṣàṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jì wọn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh bó tilẹ̀ jẹ́ pé à ń bọ̀ wá ló sọ̀rọ̀ lórí àníyàn ààwẹ̀ ṣùgbọ́n ohun tí tó tó tó tó tó tó tọ́ súnà ni pé anabi sallallahu alayhi wa sallam ìgbà míì a máa jí tí ò ní intention àti gbààwẹ̀ nígbà tó bá béèrè nílé pé ṣé oúnjẹ wà tán bá ní kò sóúnjẹ yóò ní idhan fa ana sa'im gbààwẹ̀ tí ó yóò sì continue pẹ̀lú ààwẹ̀ rẹ̀ a ó rí pé kò ní àníyàn pé òun gbàwẹ̀ láti alẹ́ tẹ́lẹ̀ but Ramadan is another thing else à ń bọ̀ wá sọ ọ̀rọ̀ nípa òun but tó bá pé àwẹ̀ náfìlà ni kò burú nígbàtí èèyàn bá jí láàárọ̀ torí pé bóyá òun jí òun ò tí ì jẹun but òun ò ní ìdóúnjẹ náà ó lè convert ẹ̀ kó di àwẹ̀ kò sáburú nù ẹ̀ ẹ̀ anẹ́bísà sálẹ̀ máa ṣe bẹ́ẹ̀ náà jí láàárọ̀ tí ó ti yan raka'atani al-fajr lẹ́yìn ìgbà tó kírun jam ìtàn ó wá dìde láti kí raka'atani al-fajr kò yẹ kọ́ pé immediately lẹ́yìn salama òun náà ni ó dìde ìyẹn náà lẹ́yìn ìgbà tó bá ṣe adhkar tán ni ó ṣẹ̀ṣẹ̀ wá dìde rẹ̀ and then n tó dáa jù bírù yẹn kó pààrọ̀ àyè ó dìde kú ó ti kí irun farilla kó bọ́ sí ibòmíì láti yan náfílà rakatani fajr bẹ́ẹ̀ tí tó ṣe pàtàkì ni pé kó jẹ́ pé fásil máa wà láàrin ìrun tó kí àti ìrun tí ó kí léè tó jẹ́ náfílà tí kìí ṣe kún wọn kìí ṣe gbogbogbò ni wọ́n jọ kí Allahu alam níbi tí ọ̀rọ̀ ẹni ó jẹ gbèsè tó sì fẹ́ ṣe dáadáa fún àwọn òbí ẹ̀ ohun tí a máa kọ́kọ́ wò ni pé gbèsè jíjẹ àti ìtọ́jú òbí hukuk ni hak ni so kí ni tí èwo ló ṣe pàtàkì jù ohun tá àkọ́kọ́ tá àkọ́kọ́ wò nìyẹn a ó rí pé gbèsè jíjẹ tí èèyàn bá kú gan fún rẹ̀ ní àkọ́kọ́ Islam anábì èkírun e sí ẹni ó kú tó jẹ gbèsè la àfìgbà tí wọ́n bá jẹ san gbèsè náà àbí a ń taari ẹlòmíì tí ó dá ìváìtì gbèsè yẹn sí ọrùn ààrẹ̀ kò sì tán síbi pé ó dàìváìtì ẹ̀ sọ́rùn ààrẹ gan ẹlòmíì gan lẹ́yìn ìgbà tó bá ṣe eh, àdéhùn kóhun máa san gbogbo ìgbà tí ànẹ́bìsà àsánlàm bá rí ní òbí léèrè pé báwo ni gbèsè lágbájá só ti san tó ká lè mọ̀ pé ó ṣe pàtàkì so now sísan gbèsè yẹn ó ṣe tí ó ṣe pàtàkì jù torí pé kódà bó kú á san gbèsè náà ó di dandan so ìṣe dáadáa sí àwọn òbí tó bá pé ń bi owó yẹn ni ó ti ṣe ó sì lè jẹ́ kí kìíní yẹn kó kó súnmọ́jú nígbà tí èsè pé bọ́yá wọn ò ní tí wọ́n jẹ pẹ́ẹ̀pẹ́ yóò ṣe dáadáa fún wọn ni pé dáadáa wọn náà ni pé lẹ́yìn ìgbà tí nǹkan ti wà àlékún ní jẹ́ dáadáa àbẹ́ẹ̀kọ́ ni kìíní yẹn ti wà relationship yẹn ti wà tẹ́lẹ̀ ká tún wá ṣe àlékún ẹ̀ ká fi nǹkan ká fi tún ṣe ó ní ihsan so eh, bírì eh, yẹn ó ti wà tẹ́lẹ̀ so kọ́kọ́ san gbèsè ìwọ gbèsè yẹn ló lágbára ju eh, ihsan àwọn òbí lásìkò náà lọ naam wallahu alam wa alaikum salam naam afa naam méjì tọ́ Onye mba. Hmm. àfa ń béèrè pé ẹni ó gbé for example o wa nigeria lọ bẹ̀rẹ̀ àwẹ̀ o wa lọ si Kútọnu for example àwọn ẹ̀dẹ̀ ni wọn ọjọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà kan náà nigeria so níbi tí nàìjíríà ti ń gba 29 àwọn ń gba 30 lọ́n ti wọn so ṣé òun náà bá wọn gba 30 lọ́n ni ó bá wọn gba 30 torí pé mùsùlùmí ni ó nílùú náà so o ò lè máa jẹun káwọn èèyàn máa gbà wẹ̀ ìwọ náà bá wọn kó ẹnu ró torí pé ìlú ọ̀hún lọ wà ó sí nàìjíríà mà so ìlú tó bá wà ẹnu sì ń gbà náà so kódà kọ́ yẹ pé àwọn ni wọ́n ń gba 29 ìwọ ń gba ìwọ ti gba ti 29 rẹ̀ ń bí ọwá travel níjọ́ kejì ọwá bá wọn instead wọ́n máa sọdún àwẹ̀ náà ń gbà ìwọ náà tún ní máa jẹun ìwọ náà bá wọn sọdún ni torí pé ọdún lásìkò táwọn èèyàn bá ń sọdún ni ò ní tiẹ̀ tó ṣe níjọ́ kejì so ìwọ náà bá wọn sọdún náà ni now tó wà lè

yóò bá wọn sọdún yóò sì gba àwẹ̀ kan sí yóò gba àwẹ̀ pọn rọ́pò kò ní ṣe kò ní yapa pẹ̀lú àwọn ẹ̀ńtọ́ba mùsùlùmí lòun náà mùsùlùmí ni wọ́n náà ṣé mo ti dáhùn méjèèjì ni bóòlù ohun ti rí ń jẹ́ optional ni tó bá wúyàn lèyìn ó ṣe ẹni ó gbààwẹ̀ tí ó sì lọ síbi wọ̀límà tó bá wù kó jẹun tó bá wù kó má jẹ kó pa dandan láì pé dandan o àfi kó bá já àwẹ̀ rẹ̀ pẹ̀tí tó dáa jù náà ni kó yẹ pé kó má ṣe kó má da rẹ̀ yẹn rí láàrin jama so bí àwọn èèyàn ṣe ń ṣe tán jẹ tán mú yẹn kó náà bá wọn jẹ tó mú torí pé àwẹ̀ tí ń gbà kìí ṣe àwẹ̀ ọ̀ranyàn náà anẹ́bísà sálàm àdíf ta sọ wípé anẹ́bísà sálàm sọ wípé njó ń jẹ wà tí wọ́n ní òsó ń jẹ ó ní even ana sọ im mọ̀ ń gbáwẹ̀ bẹ̀tí ngbà tó lọ tó padà wọlé Aisha radiyallahu anha ó ti tọ́jú oúnjẹ kalẹ̀ torí pé oúnjẹ wá lẹ́yìn ìgbà tá anẹ́bísà sálàm jáde lọ ó wá lọ bá anẹ́bísà sálàm ó béèrè oúnjẹ lẹ́ẹ̀kan bẹ̀t wọ́n gbé oúnjẹ kan wá mo sì bọ́ fi tiẹ̀ lẹ̀ ló wá ní ṣe àwò kí ni oúnjẹ náà ó ní báyìí ni ṣe káwò anẹ́bìsà ọ̀sánlá sì jẹ́ nú ẹ̀ léyìí tó sì sọ pé àwọn gbá àwẹ̀ tẹ́lẹ̀ so automatically àwẹ̀ tí kìí bá ṣe ọ̀ràn èèyàn ẹni tí ń gbá àwẹ̀ ní choice àìdá kó continue àwẹ̀ náà àbí kó já àwẹ̀ náà ọ̀là náà wà lè fi sẹ́lẹ̀ ee afọ ọ̀nà ẹ̀dá pẹ̀lú tàànù ah, a lè lò a sọ̀rọ̀ lórí ẹ̀ láìpẹ́ nígbàtí a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ wípé a lè fún yẹn ní kí máa ń tá yọ ní zakana ká fún lówó a lè fún lówó anẹ́bísà àsálà ò dárúkọ owó owó sì wà lásìkò gbà náà àwọn èèyàn sì ní ìdí owó ń gbà náà wọ́n ń lò so anẹ́bísà àsálà ò sọ pé kẹ́ ẹ fún yẹn lówó rọ́pò rẹ̀ oúnjẹ ni ẹ fún so orí rẹ̀ náà ni ó dá dúró tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtì sọ nìyẹn والله أعلم نعم وعليكم السلام عفوا نعم kò sáburú nẹ̀ tó bá ti wà tí sátẹ́ǹtì bá ti wà pé gram téèyàn yọ ó ju eh, gram àpò yẹn ó ju bùkátà èèyàn lọ kò sí kò sí kò pa dandan pé èèyàn ń wọ̀n ma tó bá ti sátẹ́ǹtì bá ti wà pé ohun tí mo ní ìdà yọ àpò yẹn jù lọ so kò ní ìdà ti yọ mọ́ tó bá ní intention àti fún èèyàn ní gbogbo ẹ̀ kò sáburú nù ẹ̀ kò sí aburú ní àtọ̀ náà àwẹ̀ ìwo lẹ ń gbà sí àwẹ̀ náfìlà Ramadan èyí tí kí ló ṣe ní tẹ́ ẹ gbà àwẹ̀ kí ló dé tẹ́ ẹ gbà àwẹ̀ ẹ rìnrìn àjò tó dínà débi pé áwàsí ń bẹ láàrin ìlú kan sí kan kí ló dé tẹ́ ẹ máa gbà àwẹ̀ tó ṣe pé ọlọ́run ní tẹ́ bá wà nírìn àjò tẹ́ ẹ fà wẹ́lẹ̀ <laughs> so instead àti kóra yín sínú confusion báyẹn kí ló dé dẹ̀ fàwẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà torí pé ibi téèyàn ń rìn tíru distance bá máa wáyé ọ̀nà tó dì ní so eléyẹn kò tọ́ pẹ̀pẹ̀ fẹ́yìn wà lè sìn ah now afwan àfọ́ àtọ́wà lẹ́yìn yìí ni eh ní tó bá gbà wẹ̀ wa an tasumu khairun lakum olórí ìbéèrè àfà <laughs> ṣé orí ààwẹ̀ ni ó ti wà bó láyọ̀ òun ṣe rí وإن كنتم على سفر فعدة من أيام أخر أها. نعم أها àà ẹ lè túmọ̀ kùránì báhùn torí pé àyà alkùrán èyàn ò lè tú báhùn torí pé bóyá nǹkan ọ̀rọ̀ kan ti wá tó dá yàtọ̀ tó kó síwájú wa an tasumu khairul lakum ṣùgbọ́n ní àsìkò tí a ń wo wa an tasumu àfà kí ni náà Hey. Hey a kàn kónuró ni kìí ṣe pé wọ́n ń gbà wẹ̀ yóò kónuró ni ìkọ́ẹnuró ni pé kò ní máa jẹun táwọn èèyàn ń gbà wẹ̀ òun náà kò ẹnuró ni torí pé ọ̀kan nínú àwọn mùsùlùmí lòun náà èèyàn mélòó ló sọ fún èèyàn mélòó ló sọ fún èmi máa ti gbàwẹ̀ pé tèmi pé ń lu mi o àwọn èèyàn tí ó sọ fún pọ̀ so naam. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه وعلى الذين يطيقونه ó ti bọ́ sórí ẹlòmíì kò sọ̀rọ̀ ẹni àti ẹni tó wà ní ìrìn àjò ó ń sọ̀rọ̀ ní ìsìn ọ̀rọ̀ ti bọ́ lórí àwọn tí tó wà ní àjò àwọn àgbàlagbà yutiqunahu ay yutawwiqunahu àwọn tí wọ́n lè fi agbára gbà náà gẹ́gẹ́ bí aboyún gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́mọ lọ́wọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà alalladhina yutawwiqunahu àwọn tí wọ́n lè fi agbára gbà àwẹ̀ náà fídíyàtún tọ̀háàmù miskin àgbàlagbà àbáboyún àbẹ́ntí ń tọ́mọ lọ́wọ́ tí wọ́n lè fi agbára gbà àwẹ̀ kìí ṣe dandan ni kí wọ́n àwẹ̀ ọ̀hún kí wọ́n yọ fídíyà rọ́pò àwẹ̀ náà àbí ẹ ti gbọ́ pé ẹni tó ń ẹni tí ó wà rìn àjò ó lè yọ fídíà rọ́pò àwẹ̀ fídíyàtún ta'am miskin faman tatawwa'a khayran fahuwa khayrun lahu wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun fi agbára gba àwẹ̀ yẹn ló dáa jù tẹ́ bá mọ̀ náà pẹ̀lú agbára tẹ́ ẹni ẹni ó ní ọ́lsà tí kìí bá sí pé ọ́nsà yẹn yóò tó dá egbò míì sílá tí ó àbí yóò tó lékún tó bá lè gbà àwẹ̀ yẹn ó dájú kó gbà àwẹ̀ míì lọ ní inú oṣù míì khairu tó wá ń bí khairu oṣù ni oṣù Ramadan àti omi tó gbà rọ́pò tí è ṣe oṣù Ramadan tó rò pẹ́ gbọ́yé kìí sọ̀rọ̀ ẹni tí ó wà ní ìrìn àjò so tẹ́ bá wo àwọn tafsir wa ala alladhina yutiqunahu ti bọ́ sọ́rọ̀ àwọn shuyukh àwọn murdi' àti àwọn hamil wallahu alam okay. kò sáburú pàápàá jùlọ kọ́sà ti yọ oúnjẹ yẹn torí pé ẹni ó fún yẹn tí ó bá ti sàǹfààní fún kò sáburú nù ẹ̀ tá a fẹ́ náà ní kó jẹ́ pé àwọn náà ní oúnjẹ so ẹni tá a fún múdù mẹ́ta ráìsì ah kìí máa sóúnjẹ kékeré òun náà jẹ yóò yó pẹ̀lú àwọn ọmọ ẹ̀ so ẹlòmíì sì wà lẹ́gbẹ̀ẹ́ tó wọn ò ní wáyé tá a fi fún ní múdù mẹ́fà kakuku ẹlòmíì náà tó tún náà tó ń dírí bíi tiẹ̀ kakuku fún mẹ́ta ẹ́ so kò sáburú nẹ̀ ká pé fún àwọn tí bá ní ṣùgbọ́n ibi táburú wà ní pé ẹni a fún gan fún rẹ̀ òun náà ni so aims and objectives oúnjẹ yẹn kò pé ń náà a sì pò kan fún un a rí pé níbẹ̀ yẹn kò hàn so now ẹni tí ó ní bùkátà sí tá a bá fún kò sáburú nù wàhálà sáburú ń bẹ̀ torí pé lásìkò yẹn miskin ló kọ rẹ̀ òní and then àsìkò náà ló ń bá ṣiṣẹ́ tó bá ti kọjá lọ emma sọ fẹ́ ó ti lọ nìyẹn ni ibẹ̀ náà irú ìtumọ̀ yẹn náà ló bí wá ṣe rí kí níyẹn kìí ṣe pé tó tó le ṣe understand kìí ṣe tó le ìhtìyàtọ̀ níbi ẹ̀sìn tó dáa ni ok why ta fi derive ara wa láti máa lo God ta fi lo Allah torí pé nígbàtà find out pé God yẹn gan fún rẹ̀ in tó mean ni lóòótọ́ lóòótọ́ gbogbo ẹni a dárúkọ God gbogbo wa ti mọ̀ pé ọlọ́run la mean what wàrà tó yẹ pé aslu kaliman gan ki í sọ ni wọ́n mìn so ta bá train ara wa láti máa lo god kò sáburú nẹ̀ ṣùgbọ́n náà ní ìsìn lásìkò yìí ṣé tẹ bá kó èèyàn ọgọ́rùn-ún jọ ṣé wọ́n mọ god táwọn wí wọ́n mọ ma kan náà wọ́n mọ̀ ó god tọ̀ náà so náà ní ìsìn ta bá lò ìtumọ̀ ti ẹjọ́ ní àsìkò náà kò sí máa kò sá burú nú ẹ̀ tá a bá wá lè ní identity tiwa kí ló burú nú ẹ̀ kò sá burú gbà wọ́n ń pe ìrun ìrun kí ni túmọ̀ ìrun tó bá ní túmọ̀ ẹ sọ fún mi so kò sí naam okay náà là ń sọ torí ìtumọ̀ náà ni so ìtumọ̀ àkọ́kọ́ ń ló fà tá a bá lè ní àdẹ́ntítì tiwa só burú ni kò kúkú burú ṣùgbọ́n lóòótọ́ lóòótọ́ tá a bá ní ìrun ta ló mọ ìta bá kó ọgọ́rùn-ún èèyàn jọ ta ló mọ ìpé láti ibi oòrùn ló ti yọ bet ìyẹn ò mí ni pé ta bá lè ní àdẹ́ntítì wa ká má ṣe náà is best olódàájú so kì í ṣe nǹkan tí ó tó tí a máa fà tá a máa dá eh, àwọn student ẹnìkan ó ní pé téèyàn bá ní àgbọ́yé kan tí o bá mọ tó o bá gbọ́ àgbọ́yé yẹn wà á make sense inú ẹ̀ so lílo ọ̀pá dandan torí pé kìí ṣe nǹkan kan tó jẹ́ pé ọlọ́run bí ọ léèrè lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkayama kí ló dé tó fi ń pe eh, irun ní asọ̀lá eh, àti ní irun ṣe understand so kò tó ń tí a mọ̀ ya ara wa sí si so that is tèmi kàn fẹ́ káwọn èèyàn wọn mà nìyẹn hàn bẹ̀tà bá lè ní identity tiwa is good kò sáburú nù ẹ̀ ẹ̀ Allahu okay. Okay. Al-Quran. Ah, ra ra ra ra. À ń sọ̀rọ̀ nípa lúgà ni torí pé lúgà àrọ̀bíyà gan fún rẹ̀ àwọn àwọn ìbùsùn eh, eh, eh, lúgà gan fún rẹ̀ Qur'an ni torí pé lẹ́yìn ìgbà tí Qur'an sọ̀kalẹ̀ tán làwọn bá rárá bá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ah èdè yẹn gan fún rẹ̀ ó ní ó ní mùdùmùdùn ó tún ní nǹkan táwọn etí ẹ sọ. So torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ tuntun lọ́dọ̀ wọn tí wọn ò bet n tá à sọ ni pé ó wà nù èdè lárúbáwá irú kálmà tàyámàmù tó yẹ pé tẹ́lẹ̀ tàtàyámàmù so wọ́n á ti tẹ̀síl ó wà nù èdè yorùbá bá a sì sọ pé wọ́n sọ pé àìwẹ̀ instead tí máa fi sọ pé àìwẹ̀ mo sọ ní ààwẹ̀ òwúrọ̀ a ní àárọ̀ so gbogbo ẹ̀ ló wà nù èdè náà ni so ẹnìkan rẹ̀ wá dé lónìí kó ní àárọ̀ èsè Yorùbá òwúrọ̀ Yorùbá nǹkan kẹ́nà méjèèjì torí pé àwọn tí wọ́n ń sọ èdè wọ́n ní ìdí àti ṣe irú àwọn tẹ̀sí ìnìyàn láti jọ pé wọ́n ṣe nǹkan ní rọrùn pípé tí òfin ní ní wọ́n lára kò sáburú nù ẹ̀ so kò lòdì sí Qur'an kẹ́límà fífi táà méjèèjì sí i ó wà nú alkùrán náà yíyọ táà kan kú ó wà nú alkùrán náà so quran gangan ni àwọn tí wọ́n ṣe eh, qawaid luga arabiya wọn gangan ni wọ́n fọ́lò wọn ni eh, gáìdì wọn so ìgbà míì tí wọ́n bá ṣe qaida tí quran bá lo otherwise wọ́n ni títà wọn yìí ṣáàzùn ni ẹni pé odd ni òun dádúró ti Qur'an yẹn gangan ní origin so that is it Allahu alam ah àsìkò tí mo rò pé fẹ́ bèèrè ní àfà ah, ok ẹjọ ọmọ ẹdùn ọmọ fọ́pàá bismillah náà àná lópin ìgbà tó yẹ pé níbi tí èèyàn wà ńgbà yẹn oòrùn ti wọ̀ àsìkò magrib ti ti ti tó nìyẹn èèyàn sì ti kí a kì í kí lẹ́ẹ̀mejì mọ́ ó ti ó ti kí tiẹ̀ tó bá tiẹ̀ wá wù ipe kó wọn má jókòó lásán kó wọn bá wọn kírun èyí tó kí lẹ́lẹ́ẹ̀kejì yẹn náfìlà ni alákọ̀ọ́kọ́ gangan ni ọ̀ràn àyàn torí pé tí a bá wo ìrun ah, um, mu'adh ibn jabal tí ó kí ìṣáì pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam tí ó padà lọ sí àdúgbò rẹ̀ láti lọ kírun fún àwọn ará àdúgbò rẹ̀ so ó ti kí ìṣáì bẹ̀tì ìṣáì náà ni ó tún kí fún àwọn ará àdúgbò rẹ̀ so èkejì tó kí òun náfìlà ni èyí tó kí pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ni ọ̀ràn àyàn kò sáburú nù ẹ̀ Allahu alayhi ẹni tí tó bá ti wà nínú àwọn tí àwọn ìran tá a lè yọ fún mo ní ọmọ ìyá nìsín mo mọ̀ pé yọ́ yọ zakatul fitr so insect tí ó gbé lọ sọ́nà jíjìn kí ló dé tí mo sì wá ń kú ìní sọ fún pé wá èmi ni o fún wọ́n ti ṣe bẹ́ẹ̀ níwájú ànẹ́bísà àsálà ìgbà míì gan ìjìyà gan ni èyàn ṣe ó ṣe nǹkankan tí ó jẹ kàfàrà àníbísà àṣálà ní kọ́ yọ kọ́ yọ nǹkan báyìí pé kó ṣe ó ní tí ó yọ ó lóun ò ní àníbísà àṣálà ọ̀dà gbà lọ fi ṣe kàfàrà rẹ̀ ó ní à ah, ṣé ẹlòmíì tún ní ẹlòmíì tún jẹ́ tálíkà nílùú ìtótó òun ókè lọ lọ fáwọn ìyáálì rẹ̀ ìwọ àtàwọn ìyáálì rẹ̀ kẹ́ lọ jẹ́ kò sáburú nù ẹ̀kẹ́yàn bá mọ̀ pé èèyàn ní èèyàn wà nù ràn náà kéèyàn sọ pé mo wà nítòsí o má lọ sọ́nà jíjìn ẹ̀ Allahu alam wasalaamu alaykum wa rahmatullah.